láìmínà ṣàìtọ́ni rọ̀jíìmí bísmíláì rahman rahim alukurani ń bá gbogbo ẹ̀yin olówó ẹ̀jẹ̀ apanilẹ́kúnjayé a fi ipá kó ọrọ̀ jọ alukurani ń bá yín sọ̀rọ̀ alukurani pé bẹ́ẹ̀ ṣe wá sí ilé ayé ní òwò ọmọlúàbí náà lẹ máa padà sọ́dọ̀ wọn Ọlọ́run ní òwò ọmọlúàbí kódà á tún gbé yín jáde ní òwò ọmọlúàbí tẹ̀ ní mú kọ̀ọ̀kan wá síwájú àwa Ọlọ́run kámà alákìnnẹ́kùn awọ́làmọ́rà bẹ́ẹ̀ ṣe wáyé ní ìwọ̀ ọmọlúàbí náà lẹ́ ṣe máa padà ní ìwọ̀ ọmọlúàbí láti máa gbé yín dìde ní ìwọ̀ ọmọlúàbí kí ló wá ń wáyé mọ́yà fún kò sí nǹkan kan nú ayé yìí ọlọ́run ọba nìkan ní kẹ́ ká gbára lé kẹ́dẹ̀ jẹ́ ká sìn má sálàmù wa ilà yìí.